tọ́ba kọ́lé tó tọ́fẹ́ gbà yàn sílé tá a kọ́ ẹ jẹ́ à ṣe dáadáa fáwọn tá a fẹ́ gbà sílé. Ah. ibi tí n pa mí láti láti ah, n pa mí ẹ wá fi kíní kí n fi sára rẹ jẹ. ah yàrá tẹ pa àti ṣúgà àti mílìkì kí n wá mú tán báyìí kí n wá kí n wá wá oorun tó dáa sùn ah ah ah kódà àwọn èèyàn tún lọ́pọlọ kínní kódà mi nílò àti mi nílò àti náwó ẹ̀pà mọ́ mi nílò àti náwó ṣúgà mi nílò àti náwó mílìkì mọ́ ìta ìṣẹ̀lẹ̀ máa bá sáré bá ìyá kudi ìyá kudi ẹ fún wa ní gàrí ìyá á lọ sọ ọ̀tọ̀ lá lọ ra gàrí lọ́dọ̀ ìyá kúdí ọ̀tọ̀ lá lọ ra gàrí lá lọ ra ṣúgà lọ́dọ̀ ìyá lọ́dọ̀ ìyá kàmọ́rù ah ah ó tẹ̀ tún wú dáadáa kódà yóò tó mi àwọn ọmọ ẹ̀ á kọ́ lọ́n bá ń dá wọn sí wọ́n ti mọ̀ pé pé mo nílò rẹ̀ jẹ́ ń fomi sí dáadáa o jẹ́ ń fomi sí dáadáa kó ba lè pọ̀ dáadáa torí tí n bá fomi sí dáadáa kò ní pọ̀ dáadáa jẹ́ ń fomi sí dáadáa kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kí ló ń ṣẹlẹ̀ yẹn yọjú wo àwọn tí ẹ̀yin wo nù ẹ̀yin wo nù ẹ̀yin wo nù kí ló dé ọ̀nà Bobby Bobby Bobby Bobby mo gbá ẹ mú o fẹ́ pa mí. kì í ṣe bẹ́ẹ̀. o fẹ́ jogún lé mi. kì í ṣe bẹ́ẹ̀. láì tí ì kú mi. kì í ṣe bẹ́ẹ̀ wo má bínú bàbá a kò sọ̀rọ̀ má bínú kò sọ̀rọ̀ má bínú sórí ọlọ́run tó máa tó àṣírí ẹ̀ fún mi ní òní ní òní kí n wọlé tó ní o rò bí ẹ máa wọlé lọ ojú tí ọ ó yà gbẹm gbẹm gbẹm gbẹm gbẹm gbẹm gbẹm gbẹm gbẹm. kò sí wàhálà. mo ní ọgbẹ́ mu o. bàbá má jẹ́ kí n fi mu bàbá gbé mo ní ogbe mu ó yá gbé mu gbé mu bàbá ṣàánú fún ó yá ó yá gbé mu gbé mu gbé mu gbé mu bàbá ṣàánú fún mo ní ogbe mu ṣàánú fún ẹ kí ni gbé mu gbé mu gbé mu gbé mu gbé mu gbé mu gbé mu gbé mu ó fẹ́ pa mí àbí gbẹmú gbẹmú gbẹmú gbẹmú ó yá mú hmm. ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé orí ara rẹ̀ ló fi nà gbẹmú wàá mú tán ni wàá parí èmi àti ẹ̀kọ́ lájọ mú ìjókòó hmm, náà kò mú gbẹmú gbẹmú gbẹmú parí ẹ parí ẹ parí wá oyo oyo ya kẹkẹkẹkẹ òun dàmí dúró dàmí dúró dàmí dúró dàmí dúró dàmí dúró dàmí dúró dàmí gàrí àti ṣúgà nǹkan tó kọ̀ dùn mí ni pé ó jẹ́ kí n míìsì rẹ̀ ó jẹ́ míìsì rẹ̀ ẹ́ tí ṣúgà mílìkì gbogbo ẹ̀ ló ti wà ń bẹ̀ ṣùgbọ́n gbé mi ò ní kú èmi kì í kú lùkù kan bí kò ṣe yíyẹ tí ìbá tiẹ̀ kú kìí ṣe ọwọ́ rẹ̀ ni kú mi ó ti wá ọwọ́ Ọlọ́run ni kú mi ó ti wá. tó ẹ̀yin ara léyìí ẹ ti ń gbé tó pèrò kẹ́ ẹ pa mí kí n lè kú ọmọ ọwọ́ kẹ̀yìn tọwọ́ kù. Ah, hey bàbá láàmú òní ọ̀la làmú èmi ẹ̀yin ò mọ̀ mí nì ẹ mọ̀ pàpàtà pààrà ni mí ẹni tó bá forí sọ mí ó forí sọ àpáta ni wọ́n fọ́ ni gégé bí ẹ̀yin ti ń fọ́ ó yẹ ó yẹ ó yẹ ó yẹ gbé mi. dẹ́pẹ̀ dẹ́pẹ̀ dẹ́pẹ̀ bó o ní o ti mú tán. dẹ́pẹ̀ inú ò dùn. kò sí kankan tó ṣe mí níbẹ̀. ibú òrùwà dáa tí mi bá ṣe bẹ́ẹ̀ fún ẹ náà o ní eh. sọ pé kí n mú kiri náà. Eh o mọ̀mọ̀ ṣe cleaner fún ẹ. kí ló wá dà sí ni kí ló dà sí náà. ṣúgà lèmi fi sínú ẹ. ṣùgbọ́n ṣúgà ti wà mẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. kò sí ìtò kàn mí tí mi bá ṣe bẹ́ẹ̀ náà ò ní sọ pé kí n mu kí náà. Ah! kò sí wàhálà. òkú ah! méjì máa bọ́ lọ́dẹ lónìí òkú méjì máa bọ́ lọ́dẹ lónìí óyá sílẹ̀kùn ẹ fún mi o sílẹ̀kùn ẹ fún mi lónìí lónìí lónìí sílẹ̀kùn ẹ fún mi. bàbá tá ṣẹlẹ̀ mi nígbà lónìí. ṣé kinní náà ti kù. kinní náà ti kù. ó dùn pípọ̀ pípọ̀ jù wà ó kò ń jẹ wọ́n níyà. wo nínú ilé yìí ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àlọ́ ti ẹ abọ́ tèmi. tààrọ̀ ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà méjèèjì. ẹ ti irú ọmọ wo mo wá gbà sílé gan báyìí ooo irú ọmọ wo mo gbà sílé náà ẹ irú ìdẹ́pọ̀ wọlé ní báyìí kí màá tún jẹ lórí báyìí ní ìsìn wọ́n lọ́wọ́ ní nǹkan tó fi ṣe mí náà wo bí bàbá bá mi o. ó ti ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ̀yà. dẹ́pẹ̀ dẹ́pẹ̀ dẹ́pẹ̀ ó dà wàá rí nǹkan tí màá ṣe fún ẹ wàá nǹkan tí màá ṣe fún ẹ.